ètò wa ètò yín mọ̀nàmù sí bí ìlú náà ní ogun orí afẹ́fẹ́ lásìkò yìí níbi tí àti ń gbàlejò àwọn àwọn àti dòkítọ́ ṣọ́rábùdín wọlé bàbá yìí hájúgà fún ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ lẹ́gbẹ̀ẹ́ lọ́kọ̀ wátàmù ọ̀làkẹ́yẹ̀ lọ́kọ̀dá wọn kọ́ra ní kí ìsìn wọn kó lè kájú wọn pẹ́ lórí dáadáa níbí náà láti mọ fi àwọn ìbéèrè ọlọ́pàá ìjọkan wa láti fi máa ránṣẹ́ sí àwọn iṣẹ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ ìsìláàmù yìí tí wọ́n sì máa bá fi àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ máa fi ṣàlàyé rẹ̀ fún wa ọlọ́run wúlò fún aláyé àti ní ọ̀la ìfẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ síwájú tí tó sí ojú òpó náà ni wípé wọ́n ní ṣé ẹ̀dákùn gbogbo ẹni tí ó mọ tí tó tí wọ́n ti sábà bí ohun tó fi kú sálẹ́sọ́ pé nírọ̀ ẹni yìí wọ́n para rẹ̀. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹni tó mutí tó wá tarọ títún mu yìí tó fi kú bákan méjì ni wọn kọjá pé ọtí yẹn náà lọ rọra rẹ̀ títí tó fi bá bẹ́ẹ̀ lọ níbi tó jókòó sí àbí kó sì jẹ́ pọ́ títún mu yẹn òun ló mú sọládàá pàdé tó ṣekú pa ìyàtọ̀ ń bẹ láàrin kó jẹ́ pé ọtí tó rọra rẹ̀ òun náà lọ́lọ́run fi gba ẹ̀mí kúrò lára rẹ̀ àti kó jẹ́ pé ọtí yẹn ló ṣe sábàbí ohun tó wá rọ́ọ̀lù tó fi kú ẹni àkọ́kọ́ yẹn á sọ pé fọwọ́ ara rẹ̀ para rẹ̀ nítorí pé ọtí tó mu òun ló pa á ẹni kejì á sọ pé òun ló fọwọ́ ara rẹ̀ gbéra rẹ̀ lọ síbi ìparun ọlọ́run lè dára sí sọ nínú àkùnrin ààrẹ ó ní wala taqtulu anfusakum. ẹ ara yín para yín inna Allaha kana bikum torí pálá ń lọ náà ọba jẹ́ lórí yín àwọn sọ níbo mi wọ́n ní wala tulqu bi aydikum ila tahluka ẹ má ara yín gbéra yín lọ síbi ìparun ẹni àkọ́kọ́ yẹn tó jẹ́ pé ọtí náà ló fi ara rẹ̀ so ìyà tí ọlọ́run bó fi jẹ́ òun náà ni irú nǹkan tó fi ṣekú ara rẹ̀. torí pàdé a anábọ Muhammad sallallahu alaihi wasallam fi hàn wá pé ẹnikẹ́ni tó bá fọ ara rẹ̀ para rẹ̀ irú tó fi para rẹ̀ náà lọ́lọ́run fi fìyà jẹ nínú jahannam ẹni ẹlẹ́ẹ̀kejì èjì ìyá ikú ló ṣe nǹkan tó jẹ́ kí n tó ń lọ ara rẹ̀ gbéra rẹ̀ lọ síbi ìparun tó yàtọ̀ sí wà níbi méjèèjì ni èèyàn wá mutí tara rẹ̀ kú ó mutí kò ṣe sábà bíi kú fún kò síjọ́ téèyàn mú sí láyé tó ti dà ní tí ọ̀dà lọ sí àbúrò àtà ìdá ni gbogbo àwọn ńlá káyì wọ́n sì gbọ́dọ̀ jìnnà sí gbogbo nǹkan bá ti ní kọ̀dà nítorí bí ó ti ṣe dá ni gbogbo olóríire máa ń wá kìí ṣe bí ó ti ṣe burú bàjẹ́ ṣẹ́ẹ́rì pé àwọn nǹkan tó dáa tó dùn wọ́n bẹ ńlẹ̀ téèyàn lè mú tí ò pa lára kí ló dé tó fi wá jẹ́ pé àwọn èèyàn yẹra wọn jìnnà sílẹ̀ yìí jẹ́ kó lè ṣàkóbá fún wọn ni wọ́n máa mú ó kéré jù téèyàn bá mu tí orí rẹ̀ ò ní pé ọlọ́run sì ti dá ọlọ́run tó ní làákàn kí ló dé tí wọ́n wá lọ fọwọ́ ara rẹ̀ ra nǹkan tó ṣe pé jíjẹ rẹ̀ mímu rẹ̀ yóò mú kó pòpò làákàn yìí ó lòun ọ̀rá wọn bò ní ó dájú pé nǹkan tó wúlò ń bẹ́ẹ̀ lẹ̀ ò bọ́ ẹni tó bùn ọ lọ́tì kò fẹ́ràn rẹ̀ ń fẹ́ kọ́ bàjẹ́ kó burú fún ọ ni kó náà lẹ́bàá kó má jọ bàjẹ́ fún ọ kó má jọ burú. ìgbà fún mi máa ń fẹ́ láti dín ní ọ̀la sọ̀rọ̀ orí aago tí a máa pèsè ọ náà ní zero zero eight six zero one six five four one. hello. Wa alaikum salaam kí lọ́wọ́ kí ló bá ń wọlé tó ń pè ọ́. Kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni pé níbi ìwé àdúgbò àtàwọn tó láti wọ́n pe àṣẹlẹ̀ ìfọ̀sẹ́rí onílẹ̀ náà tó jẹ́ alákọ̀ọ́kọ́ láti gbóhùn àbíbi ìwé ẹlẹ́gbẹ̀ẹ́. alhamdulilayi níbi ẹlẹ́ẹ̀kejì láti máa pè ẹlẹ́ẹ̀kejì tó ṣe pé lẹ́yìn rẹ̀ láti al-iqama lẹ́yìn ní ìwádìí ìjìnlẹ̀ fi hàn wá pé kébẹ̀ ni ó máa wáyé. ìzáàkùn ńlá ọ̀sán zero eight zero eight six zero one six one four one ní amọ̀tẹ̀sí bákan náà lẹ́ẹ̀kan sí zero zero eight zero one six one four one. nínú ìbéèrè tí ó tó wà níbí wọ́n ní ǹjẹ́ ó tọ́ lábẹ́ òfin ọlọ́run kí máa mú nígbà tó láǹfààní àjẹkáfájà kó a máa ká gbọ̀nà tó gbọ́ láwọn èèyàn tí wọ́n ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n mọ̀ gbọ́ nǹkan tàbí kàfájà lẹ́yìn náà alhamdulilayi nígbà tí máa mú bá fẹ́ ka kí lẹ́yìn imam suratul fatiha àbí ibi tó ti lè kàdí fatiha lọ láwọn sọ̀láàtì tó ṣe pé àti máa ń kí jẹ́jẹ́ bí sọ̀láàtì dọ́họ̀ àbí sọ̀láàtì làásù yóò ka kí rẹ̀ lọ́nà tó ṣe pé nìkan ni wọ́n máa ń tó ń ké kò gbọ́dọ̀ ka kí rẹ̀ lọ́nà tó ń rẹ̀ tó fi jáde ẹni tí ń fi bẹ̀lẹ́ ju ọ̀rọ̀ gbọ́dọ̀ gbọ́n tí ń ké nínú àwọn ìbéèrè tó tó wà níbi òní wípé ọlẹ́ni tá àmọ́ yín pé ní owó rìbá ní ń lò owó rìbá ìlú fi wá kọ́lé ó sì súnmọ́ yàrá ní pé kéèyàn wá mú yàrá kan bẹ̀ kéèyàn lè gbélé tí wọ́n fi owó rìbá báyìí kọ́. ẹni tó bá dá wa lójú èsì pa àánú kan ronú pé eléyìí tó ṣe pé àbá dídá lásán bí fún wa bá dá lójú pé owó haram ni wọ́n bá fi kọ́ ilé báyìí tó dáa tó sì jẹ́ ojú ọ̀nà àti òfin ọlọ́run náà níbẹ̀ gbọ́dọ̀ gba yàrá wọn kí ló dé tó fi gbà fún ilé gbà nítorí pé owó burúkú lẹ fi kọ́ tó bá yẹ pé owó tó dáa lẹ bá fi kọ́ ni ìbá rí mi pé mi ní ìbàjẹ́ àkókò ẹjọ́ àkó gba yàrá ń bẹ̀. Hello. Alaikum salaam kí ló kọ́ ìwọlẹ̀ tí ń pè Kí lẹ pè? Kí ni ìbéèrè yín? ẹgbọ́n sókè díẹ̀ ẹgbọ́n sókè díẹ̀ ẹgbọ́n sókè díẹ̀ àgbọ́nyín o àgbọ́nyín àgbọ́nyín kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ́ béèrè Àgbọ̀ntẹ́sọ. Ẹ jẹ́ kí a gbìyànjú kárí ipò ní àjìnà sí àwọn ìta tí ń gbọ́ ètò yìí tí a bá ti fẹ́ gbé ẹ̀pẹ̀ wọlé. Ibi tá gbọ́ tá ń pèsè náà ni 08086016541 lẹ́ẹ̀kan sí 08086016541 orí àwọn aago tí olùjábìnà nínú ìbéèrè tí ó tún wà níbi hello hello àlékún sọ ọdún ọ̀rọ̀ ìpínlẹ̀ ọkọ̀ ìwòlẹ̀ tí ń pè kí ni ìbéèrè yín alhamdulilayi ẹni wá pé owó haram náà ni owó rẹ̀ owó haram ló fi ṣe àwọn nǹkan ribiribi kalẹ̀ ọwọ́ àti wá tú bá ní ìsìnkú òun ṣe má ìsìn náà dá lórí pé èyí tó jẹ́ ojúlówó owó rẹ̀ eléyìí tó fi bẹ̀rẹ̀ wò ọ̀nà nìkan ní ọ̀jẹ̀ tiẹ̀ o gbogbo tó lé lórí rẹ̀ yóò wọnà láti bọ́ lọ́wọ́ rẹ̀ ni ẹsẹ̀ pọ̀ owó jọ lọ́nà haram ó wàá sọ pé mo ti túbá gbogbo ní haram ti wá bí tó ti fi kó jọ ma àmọ́ gbádùn pẹ̀lú rẹ̀ rárá òfin ọlọ́run bá ní pé gbogbo ẹ̀ lọ́wọ́ náà láti bọ́ lọ́wọ́ rẹ̀ láti bọ́ lọ́wọ́ rẹ̀ nígbà ayé ń ọ́ ká dúró di ọ̀la lọ. nítorí pé tó bá bọ́ lọ́wọ́ rẹ̀ láyé ń bí àwọn ní kó lọ sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n lè ṣe sábàbí kan mọ́ lọ́nà lọ bọ̀ bá dijọ́ gbẹ̀ndà àlùkìyàmù ìtọ́jú ọ̀ràn yẹn náà ní kéèyàn dínà sí tó bá ti dé wọ̀ má jẹ́ kí àwọn àǹfààní kọ̀ọ̀kan tó máa rí bẹ́ẹ̀ kọ́tàn jẹ nítorí aburú ẹni lè lọ́dọ̀ ọlọ́run látàrí haram ẹ bọ́ lọ́wọ́ yóò wá kó halali tẹ níyẹn halali mẹ́tún á máa fi tukọ̀ òwò dáadáa míì tẹ́ bá tún fẹ́ ṣe tọ́lá máa bá yín fàlùbọ́sà sí òun náà tún gbèrò ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjẹ̀dákun lọ ọ̀hẹ́ nínú ìbéèrè tí ẹ̀lọ́ Àlékún sáàbùrọ̀ kí ló kọ́ níbo rẹ̀ ní bèèrè? Kí ni bèèrè yín? Ẹgbẹ̀rún eh, àpáàtọ̀ ni eh, méjì ìgbà tó ń kó ìgbésẹ̀ ìjọba yìí, ìṣòro àìsíkẹ́ ẹlọ́pọ̀ tí wọ́n kọ́ ó ti yé ó ti yé ó ti yé ó ti yé. mo náà ti mọ̀ pé tó ń ṣe ọ̀dà ìdínà tọ́kàn rẹ̀ fi ń padà sídìí rẹ̀ gbogbogbò gbogbo ìtàn fi ń ròyìn rẹ̀ àtẹni tó fún ní àwọn nǹkan pé ó lò yẹn ìjáwé sóbì ni torí pé tí èèyàn bá ti tẹ̀lé tọ́lọ́n tó tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam ó máa ń hàn sáwọn náà ṣùgbọ́n máa ń wá ta lẹ́nu tó ṣe pé ó bá wọn buwọ́lù ní táwọn ṣe yìí dáa ní tó ṣe yàn ọ̀dà ẹni tó ṣe fún náà burú ló ṣe fún Islam wà very clear lápé Islam làwọn bá fẹ́ ṣe ká ṣe lápé nǹkan mìíràn la fẹ́ ṣe ká mọ̀ pé là ń mójútó ká mọ̀ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa téèyàn bá ti kọ̀ láti tẹ̀lé lánàá àtòfin rẹ̀ ìgbàjá máa rí ìdí rẹ̀ ìyẹn náà sí ìtẹ̀mí lé ọ̀nà àbáyọ kínní kan gbogbo ẹ náà tọ́lọ́mùbá kọ pé ọ̀rọ̀ ẹ̀dá ọ̀jẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀jẹ̀ ẹ ti máa kí gbogbo orú ìlànà burúkú yẹn ẹgbẹ̀rún pèjì èèyàn náà tọ̀ tí ọ̀já sí nǹkan kan fún wọn jù yà lọ kọ wípé irú rẹ̀ lọ̀rọ̀ ẹ̀dá ọ̀jẹ̀ ni ọ̀jẹ̀ ọ̀bá òfò ọ̀bá tí wọ́n bá wá lọ gba ojú ọ̀nà tó lọ́wọ́ bọ̀ fẹ́ tí nǹkan tó ń fẹ́ fi bọ́ sí àbí tí ò fi bọ́ sí ó tún jẹ́jọ́ eléyìí lọ́dọ̀ lọ tó bá ti dọ́gbọ́n ìdàlùkọ́ yá mi. irun tí arákùnrin tẹ wí yẹn lè ṣe nísìnyí kó túbá gidigidi lọ́sọ̀dọ̀ lọ ó kábàámọ̀ púpọ̀ lórí nǹkan tó ti ṣe síwájú ó sì máa ṣe jẹ́ ẹni tó ṣe pé yóò ronú rántí nǹkan yẹn yóò tún máa dunnú ìbọkànjẹ́ lọ́yẹ kó máa ṣe ó sì máa tọrọ àforíjì bọ́yọ̀ lọ́wọ́ ẹlẹ́dàá yóò foríjì. ìbá kún lọ́ọ̀kan Hello. Àlékún sí ọ̀pọ̀ ọ̀gá. Kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó ń pè ọ́? Kí ni ìbéèrè yín? Thank you. Ó ti tó bá. Àkọ́kọ́ ìtẹríba fún Allah subhanahu wa ta'ala. Ẹ náà ni kò tẹ̀ lófin ọlọ́run, kò tẹ̀ láṣẹ rẹ̀. Gbogbo ń tọ́lọ̀ wọn bá ní kò ṣe ọmọ ṣe. Gbogbo ìtọ́lọ̀ ní kò pàtì kò ọmọ pàtì. Ọmọ tanra rẹ̀ dànù. Ọmọ òwò pé ìwọ níbi tó dàgbà, níbi tó tóbi tó kàǹkàdé wọn náà ló tó wá máa fi gétò aṣọ rẹ lọ́ máa fi lọlẹ̀ pọ̀ ń ṣe sọ̀láàtì tí wọn náà ní ọwọ́ amowó tó máa yọ zakati fún ta ni ọlọ́pọ̀ ibi mánu ọ̀pọ̀ ǹgbẹ́ mọ́ fún ó lọ ṣe sòyà nítorí pé ọfẹ́ tẹ̀lé tọ́lọ́ tí wọn ló fi iṣẹ́ rẹ lẹ̀ tọ́lọ́ sí hajj àìwọ́ ò lè ṣe gbogbo eléyìí o tẹ̀wéèd ò ṣe tẹ̀wéèd náà bá bá yín wọn ti ń ṣe tọ́ bá wọn lórí rẹ̀ ni fẹ́ máa ṣe ẹni tí ò bá ti tẹ̀lé tọ́lọ́ yẹn o wọ́n máa sọ pé kò tẹríba fọlọ́ tẹríba fọlọ́ ni kò tẹ̀lé òfin ọlọ́ kò tẹ̀lé ta nàbí rẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì jẹ́ ní tó ṣe pé gbogbo ntọ́lọ̀ ọ̀bẹ lẹ́ta ni kò jìnà sí ló ń jìnà sí pátá korongodo ẹnikẹ́ni tó bá ti tẹríba bẹ́ẹ̀ fọlọ́ ọlọ́run ọba máa ń gbé wọn bá ìgbọ́ àwọn olùwàgbọ́ òdodo tí máa ń ṣe tọ́lọ̀ máa ń tẹ̀lé ta nàbí sallallahu alayhi wa sallam àgbéga ní máa tiwọn ẹ̀yin náà kà nínú Suratul Munafiqun ni ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يفقهون تلوم بني كان لا جاسي àtànábì rẹ àtàwọn olùgbàgbọ́ òdodo tí ọ̀nà bá ti ń fẹ́ láti rírú àgbéga yìí láti jẹ́ olùgbàgbọ́ òdodo tí ń tẹ̀lé tọ́lọ̀ tí ń ṣe tọ́lọ̀ wàá rí àgbéga yẹn. wọ́n ní káwọn bá parí tàhájúdù lóru irú àdúrà olèyàn lè máa ṣe ẹ̀yin náà lè mọ nǹkan tẹ̀ fẹ́ ẹ máa ń tẹ̀ ń fẹ́ lórí ayé àti tẹ̀lẹ̀kẹ̀yàmù ẹ̀yin á máa tọrọ rẹ̀ nítorí pé àdìsí tó de ọ̀rọ̀ kájí lóru ká pe ọlọ́ kò sọ pé ṣé máa ń tọrọ nǹkan báyìí pàtó ìtọ́lú ẹlẹ́dàá kò máa ń ṣe tó bá ti pe ìdá kan nínú mẹ́ta ti gbọ̀yìn nínú òru olúwa máa sọ kalẹ̀ wá sí sọ́màlẹ́ ayé wọ́n máa sọ pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan mi kí n fún un wọ́n ló fẹ́ tọrọ àforíjì kì í foríjì ìlẹ́yìn fẹ́ pé ọlọ́run ẹ̀sìn fẹ́ kọ́ ọlọ́run ọba dàn yín lọ ẹ pé ẹ̀yin fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin lẹ́ mọ̀ nǹkan tí ń ṣe wọ́n ní àtọ́ba àtìjòyè lọ́mọdé tí bàtà ti ń ta ọ̀rẹ́sẹ̀ ẹ tọrọ tọ́ba wù yín ẹ sáà ti má tọrọ nǹkan tó já sẹ́sẹ̀ ẹ sì má tọrọ àtijákun ẹbí sọ ẹ tọrọ ń tẹ̀ máa fẹ́ ọlọ́run bó fún yín ẹ tọrọ àforíjìn ọlọ́run bó foríjìn torí ẹ ẹ̀yin lẹ́ mọ̀ nǹkan tẹ̀ máa fẹ́ nú àwọn kan wọ̀nyí ẹ tọrọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò ṣiṣẹ́ fún ìzákùnrin ọ̀sẹ̀ oníbèrè bẹ́ẹ̀ láti ìlú Ìbàdàn wọ́n ní ǹjẹ́ ọ̀tọ̀ nínú ṣẹ̀rá Islam tí èèyàn wẹ̀ ìwé ọ̀rọ̀ yẹn tí ó wá fi tó wẹ̀nà na ara rẹ̀ bákan náà wọ́n ní tí èèyàn bá mọ̀ nípa bí èèyàn ṣe lè ṣe àwọn ojú wo ní Islam fi wò bí èèyàn bá mọ̀ bó ṣe lè ṣe àwọn bí àwọn nǹkan ìjà bí ìbọn atomic bomb àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí èèyàn lè mọ̀ sí alhamdulilayi òfin ọlọ́run ọba kò kọ̀ fún mi láti jẹ́ ipe tá a bá wẹ̀ tán ìwẹ̀ tó jẹ́ ọ̀ràn àyàn ká nu ara wa nù a rí i pé ó wá nù àdéhìí báwọn fi ṣe bẹ́ẹ̀ ó sì wá nù àdéhìí kan báwọn fi wọ́n mú aṣọ wá fún bíi ìnura lẹ́yìn ìgbà tó wẹ̀ tán pé kó fi nura rẹ̀ ànábì kọ̀ kàkà bẹ́ẹ̀ ànábì mọ́wọ́ rẹ̀ ó fi ń gbọn ó fi ń gbọn omi tó wà lára rẹ̀ nìyí. so àti bá àti dé gbogbo ètò bá ti mẹ kò sí nǹkan kan tí yóò ṣe fún rẹ tó ti wẹ̀ ìwẹ̀ ti dúró digbí tó bá wẹ̀ dáadáa tó bá nura wà lọ fẹ tó bá sì nura kò sí nǹkan tó burú mbẹ. wọn á ní ìjẹ táwọn bá mà nípa ti ṣe ń ṣe àwọn nǹkan ìjà gẹ́gẹ́ èèyàn ma ìbọn ọmọ àrọ èèyàn ma àwọn àdó olóró òun ma ọmọ bákan náà àwọn èyí tó ṣe pé wọ́n máa ń rìn lọ sí ọ̀nà tó jìn rere nínú àwọn àkàrà olóró ṣé àwọn lè máa ṣe ẹ lè ṣe ṣùgbọ́n lábẹ́ àṣẹ ìjọba ẹ máa ṣe lábẹ́ àṣẹ ìjọba ẹ má máa dábàá rọ lábẹ́lé ẹ sì má sì máa dá àdó olóró rọ lábẹ́lé àkàrà olóró tó máa ń rìnrìn tó jìn ẹ má máa dá rọ lábẹ́lé nítorí pé táyìn bá ń dá rọ lábẹ́lé fáǹfààní kalẹ̀ bá máa ṣe tẹ́sí fáǹfààní ara yín àbí fáǹfààní ẹni tó bá bẹ̀ yín rọ̀ tẹ́ bá lè fẹ́ ṣe fáǹfààní tara yín nìkan ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ẹni tó bá mọ̀ bọ́n rọ̀ tó bá fi lè rọ̀ kan fúnra rẹ̀ tó sì tún rọ àwọn ọ̀tá pẹ̀lú ìbọn rẹ̀ lọ́jọ́ kan tí èdè òyédè bá fi lè ṣẹlẹ̀ rẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan ládùúgbò nínú ìlú láwùjọ ọkọ̀ wọlé kọ́ lọ gbébọn ni tó bá gbé ìbọn ibi táwọn ti ń sọ̀rọ̀ ẹja pẹ̀tù sọ̀rọ̀ ẹ sùúrù kínní yóò yan ẹni ẹlẹ́ni ń sọ nítorí pé nǹkan téèyàn bá ti máa ń ṣe tó bá kó lè ṣèyàn léṣe ó máa ń ma gàlègàlè olóko èèyàn lọ́rùn wà náà mọ́ àwọn ajínigbé àwọn dánàdánà àwọn fọ́léfọ́lé àwọn fọ́ṣọ́ọ̀pù fọ́ṣọ́ọ̀pù gbogbo ẹ̀ ló kún nàìjíríà nísìn kọ́lọ́ ẹlẹ́dàá kó sànù wa ìwọ tí wọ́n máa rọ̀ bán wọ́n máa rọ̀ àdó olóró fáwọn èèyàn à ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó dájú pé yóò bá yìí jẹ ni o so ẹni tó bá ní irú àwọn ẹ̀bùn báyìí ẹ̀bùn ló náà so ìjọba lọ́lọ́ so ìjọba náà sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò fàyè àti lè gbarú àwọn eléyìí má dọ̀ yóò fàyè rẹ̀ lẹ̀ nítorí pé gbogbo nǹkan tó bá máa ṣe òun tó bá máa ṣe lódodo yóò dínà ká máa jẹ́ni tó ṣe pé a kàn máa wá ká lọ́dọ̀ àwọn òyìnbó nítorí pé òyìnbó tẹ rí yẹn àwọn èèyàn tí wọn náà làwọn náà fà mára o táwọn náà nírú ẹ̀bùn báyìí gbogbo tí wọ́n ń ṣe làwọn ń ṣe láti fi gbowó tiwa àwọn ọmọ tiwa náà bá máa ṣe adúpẹ́ fọlọ́ ni ẹ jẹ́ kí wọ́n máa rọrú rẹ̀ fáwọn ọlọ́pàá wa kí wọ́n máa rọrú rẹ̀ fáwọn sọ́jà wa àwọn ọmọ ogun wa káwọn náà jẹ́ni tó ṣe pé lábẹ́lé àwọn náà ṣe nǹkan ìjà tó jẹ́ nǹkan ìjọ olóró èyí tó ṣe pọ́ta wa kò ní nímọ̀ nípa gbogbo oríṣi nǹkan àjọ olóró tá a ní lọ́dọ̀ kó tó di pé ìjà wáyé láàrin wa àtàwọn ẹgbẹ́njọ́ tí ogun bá ṣẹlẹ̀ láàrin wa àtàwọn á kàn máa dáná yá wọn ni wọ́n làwọn ò ríro àwọn nǹkan ogun tá à ń lò rí bẹ́ẹ̀ ni táwọn náà bá ka tiwa kún sọdún tó yẹ kí wò ṣe nù kí kí wọ́n máa rọ̀ ọ̀bọ̀n lábẹ́lé àbí kí wọ́n máa rọ àdó olóró lábẹ́lé torí pé orílẹ̀-èdè ó lè bàa ṣe gbé àfi kémi pẹ̀lú rẹ̀ kájọ pa ọ̀pọ̀ ṣe ń tọ́ da. láti ìlú ẹ̀dẹ̀ wọ́n ní ẹjọ́ ojú wo ni Islam fi wo rúkìá ṣíṣe àti kéèyàn máa tẹ̀lé ọ̀rọ̀ ẹnu àlùjànnú. Hello. wàlẹ́kùn kí ló bá yín wọlé Kí ni bèèrè yín? Thank you. alhamdulilayi wọn lójú wọn ní islam fi wọ rúkìá rúkìá tó bá ti jẹ́ pé alukur'an àbáwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ni wọ́n bá fẹ́ ké sani tó ṣe pé àǹjànú fọwọ́ bàlá eléyìí abófin ṣẹ̀ríà mu muawiya ibn al-hakam radiyallahu anhu ní ìgbà tó ẹsẹ̀ gba ìsìn islam ó bi anabi sallallahu alayhi láwọn abéèrè kan. nínú àwọn ìbéèrè yẹn ni pé kóhun tó gba Islam àwọn ní àwọn ọ̀fọ̀ kan táwọn máa ń pa sẹ́ni tára rẹ̀ ọ̀bá yá ó sì lè jẹ́ sábàbí tí ó fi dìde garan tó bára rẹ̀ ti yá wọn wá mọ̀ ọ́ lábẹ́ Islam táwọn gbà yìí ǹjẹ́ àwọn lè tún máa ṣerú rẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé ẹ̀ka àwọn ǹjẹ́ ẹ̀ máa pè nínú àwọn ọ̀fọ̀ yìí tẹ̀ ń pè wọ́n ṣáájú kó tó di pọ̀ gba Islam ẹ̀ ṣe fún mi. ìgbà tí wọ́n á pè fún ànábì sọ̀rọ̀ bá rí sẹ́lẹ̀ ànábì ní rúpẹ́ àkànṣe tó lè tọ́ tó bá ti ní gbólóhùn ìṣẹ́gbọ́ sọ́lọ̀ wọn bá nínú àyìn ti mọ̀ pọ̀ fọ̀ wọ́n má ti pe nǹkan lọ́ fọ̀ kò sí tàbí ṣùgbọ́n gbólóhùn ẹ̀bọ náà ní máa kó jọ sí ẹ máa pe àwọn nǹkan kan ẹ máa wárí fáwọn nǹkan kan ẹ máa sáàdì àwọn nǹkan kan gbogbo ẹ̀ tí èso lọ ẹ máa tọrọ lọ́dọ̀ àwọn nǹkan kan kún sí àwọn nǹkan kan fún gbogbo ìṣẹ́gbọ́ sọ́lọ̀ wọn bá ní ìsìláàmù wa kọ́ wa láwọn arúgbó gbọ́dọ̀ tá a máa wí tí ẹni tí ò bá gbádùn lára gbogbo tó bá ké nínú alukurani tó gbogbo tó bá ti nínú àdúrà tánàbí sallallahu alaihi wasallam fi mà wá ó ti tó ẹ rí alukurani nìkan náà lẹ́sìn lè ké àbáwọn àdúrà tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam táǹjẹ̀nù tó fọwọ́ báyàn tí ó fi rí ìrora tí ó fi rí ìṣòro tó náà fi sọ pé kò sí tàbí ṣùgbọ́n òun gbọ́dọ̀ kú lára ẹni tó ń wọ̀ yìí yéé ṣe pé kí nǹkan máa sọ òyìnbó àbí yorùbá pé jáde lára rẹ̀ I order you to go out pé kí ni kí ni jẹ́ ọ dá nǹkan kan bí alukur'an wúwo tó bá fi lè ka sórọ́tò fàtí àlásán sẹ́ni ká àlùjánu fọwọ́ bá ti ń sẹ́wìn wàlá àlùjánu yẹn ní màá ti ń dùn láàmú yóò mọ sọ pé ẹsá fún lọ́rùn lẹ̀ ẹsá fún lọ́rùn lẹ̀ ní ìní fi ọlọ́run lẹ̀ àfikọ́ jáde kúrò lára ilé yìí alukur'an ga púpọ̀ alukur'an ga púpọ̀ <laughs> torí de lẹ́yìn alukur'an láàmú kéèkì sẹ́ni tí ò bá gbádùn àbájọ àtọwá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam wọ́n wá ní kí ni ìdájọ́ ká máa gbọ́rọ̀ sáǹjànú lẹ́nu sáǹjànú bá sọ pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí káṣí àní gbọ́rọ̀ sí lẹ́nu àní gbọ́rọ̀ sí lẹ́nu tó kọ́ àwọn àjànú tẹ́rí yẹn wọ́n máa ń parọ́ bàjẹ́ nísìnyí yóò fẹ́ dáàrin àwọn èèyàn rú ó lè sọ pé ẹni tó ń wo ara rẹ̀ yìí báyìí ó lè sọ pé alábàágbé rẹ̀ kan lọ́ọ́ bí àwọn lọ́wọ́ ẹ̀ pé káwọn wo ara rẹ̀ ó lè sọ pé bàbá rẹ̀ ni ó lè sọ pé ìyá rẹ̀ ni yóò sáfẹ́ dàrin àwọn èèyàn rú so a ti rí ìwọ lára rẹ̀ tí wàá ní pé jáde kúrò lára rẹ̀ jáde kúrò lára rẹ̀ kò fi lọ́rùn lẹ̀ lé ìjọba oṣù jẹ́ tí àǹjẹ̀nu bá sọ pé lọ wo bí báyìí báyìí báyìí ibẹ̀ ni wọ́n rí ní tí wọ́n fi sàṣẹ léyìí sí èèyàn lọ wò wò láì jẹ́ pé gbàgbọ́ tẹ bá wá débẹ̀ tẹ bá bá nǹkan bẹ́ẹ̀ lóòótọ́ ṣègbà náà lẹ tó lè gba wípé oògùn yẹn ibẹ̀ lọ́wọ́ àgbà náà lẹ tó lè gbàgbọ́ tẹ bá ti mú nǹkan tí wọ́n fi ṣàṣeyàn tí wọ́n rì mọ́lẹ̀ àbí wọ́n fi sí ìsàlẹ̀ àdògbọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ bá ti túká pẹ̀lú ògo Ọlọ́run ní kí wọ́n gbádùn àmọ́ ẹ lè túká lásán ọkọ máa kọrin fújì torí pé nǹkan tí wọ́n fi ṣéyìn ọdà léwọ náà lórí àwọn pé fújì ti fọ́ ẹnu ẹlòmíì kọmọ alukurani ké kọmọ adó àkàkàn sí wọ́n á máa kí àwọn súrà káàfi sáàdì Ọlọ́run gẹbi kol a'udhu bi rabbil kol a'udhu bi rabbin nas bi ayatul bíi suratul fatiha nígbà tó ń túká pẹ̀lú gọ́lọ́ aburú òní sí ọ ẹni táburú sì ṣeun yóò kó lára tiẹ̀ náà pẹ̀lú tútúká ẹni tó ṣèbéèrè tó nígbà wo làwọn sì máa ìdá mẹ́ta ìgbẹ̀yìn nínú òru ẹ wò gbà wo lòun wọ̀ níbi táyìn wà ìgbà wo làlùfájàrí ń yọ iye wákàtí tó wà láàrin ìgbà tó òòrùn wọ̀ àti ìgbà tàlùfájàrí yọ ẹ pín sọ́nà mẹ́ta ẹ wàá mú méjì nínú rẹ̀ ẹ fi kún ìgbà tó òòrùn wọ̀ èyí tó wá sẹ́kù yẹn òní wọ́n ń pè níta kan nù mẹ́ta àgbẹ̀yìn nínú òru èyí tó ń já sí bíi aago méjì àbọ̀ sí mẹ́ta ní ìsìn bí aago méjì àbọ̀ sí mẹ́ta kìí ṣe aago tọwọ́ tà lò aago tí Islam sọ fún wa pé ńgbà tó rùn wọ̀ sígbà tí àlùfájà rí yọ. Hello. Àlékún sọ́ńdọ̀, kí ló kọ́ ìwọlẹ̀ tó ń pè ọ́?

fẹ́ wọ́n gbọ́dọ̀ san sọ̀dá àpèrè àṣà káwọn àti àwọn òbí kan máa ń dá wípé àwọn ìgbà nǹkan kan lórí ọmọ àtàwọn nítorí pé àwọn kì í ta ọmọ àwọn wọ́n ń ṣe bí àwọn bẹnu àtẹ́lòfin ọlọ́run látàrí àìmọ̀ ìgbà tí ìsìláàmù sọ pé ọmọ yín gbọ́dọ̀ gba sọ̀dáàpì àti pé tọ́ rẹ̀ àjẹmọ́nú rẹ̀ tẹ̀yìn ọ̀gbọ́dọ̀ bá nípinnu rẹ̀ ni àfi tó bá wù láti yọ̀ǹda kankan fún yín nínú rẹ̀ eléyìí jẹ́ òfin ọlọ́run tí ò ṣeé takò kẹ máa sọ pé àwọn ọmọ tiwa ìgbà nǹkan kan lórí wọn nítorí pàìta ọmọ ìsọkúsọ ni tí wọ́n sọ fún yín pé wọ́n ra ọmọ ni tí wọ́n bá san sọ̀dá pè lórí ẹ̀ èló lèèyàn tiẹ̀ fún yàn láyé yìí tí ó túmọ̀ sí pé yàn ra yàn láì ṣe wúrẹ́ eléyìí wọ́n ń pè lówó fẹ́ ọlọ́run ló ṣe lófin ó ní wa atu nisa asadaqatihinna nihla fáwọn obìnrin sọ̀dá pé wọn tọ́jú àjẹmọ́nú wọn tí wọ́n dá ní kan gbọ́dọ̀ bá wọn kópa nínú níní rẹ̀ sọ ẹ gbọ́dọ̀ fún àwọn ọmọ yín ní ẹ̀tọ́ wọn kí lè gba sọ̀dáàpì wọn ká máa pé ìyàwó sàrà láì ṣe mọ́tà òfin ọlọ́run ọba fara mọ́ ọmọ yín ọ gbọ́dọ̀ gba sọ̀dáàpì rẹ̀ àìlágbọ́yé náà ni òbí kóbìnrin ọmọ sọ wípé mi ìfẹ́ gba nǹkan kan ó ti fẹ́ gba nǹkan kan ẹ àwọn obìnrin kì í jìnnà táwọn kí wọ́n wá fún obìnrin tí wọ́n ń fẹ́ lọ́jọ́ náà ní sọ̀dá kí owó tòlùtòlù kó náà máa bira rẹ̀ léèrè pé ọkọ tèmi ọmọ fún mi ní nǹkan kan kó náà tún máa dára rẹ̀ lẹ́bi pé kò póhùn ní fún ọ ní nǹkan kan bí wọ́n náà lọ sọ pé ọ̀fẹ́ gba nǹkan kan torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn yóò wá lọ da lérú ńgbà ọba padà délé ńjọ èló ni wọ́n fún mi ńjọ èló ni wọ́n béèrè bẹ́ẹ̀ lọkọ náà sọ fún wọn náà torí ẹ̀ wọ́n ọkọ náà bíyàwó rẹ̀ ọba mọ nǹkan kan ìwọ ṣe jẹ́ pé ìwọ náà ọ̀fẹ́ ìyànjẹ́ obìnrin ló wọ́n fẹ́ nǹkan kan ìwọ ọmọ pé lábẹ́ òfin ọlọ́run ó lè fẹ́ obìnrin láì jẹ́ pé o fún ní nǹkan kan òfin ṣẹ̀dá sọ pé tó bá fi lè so igi lórí ipá mi san sọ̀dá àpékà igi yẹn ò so òfin ọlọ́run ọba nìyẹn ó kì í ká pọ̀kọ̀ náà mọ̀ ṣebí ńgbà tẹ̀ ń so igi ń jẹ́ ọ̀rẹ́ àwọn afá kan sí àwọn afá náà mọ̀ ni kí ni tùmọ̀ afá gan-an rí ẹ̀ rí pé afá afá afá láwùjọ tiwa kì í ṣe pé kí wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nu wọn ń pawọ́ dà náà fi ń pè wọn láàfà bí kí wọn máa ṣe iṣẹ́ babaláwo yà ń wò nǹkan kan náà fi ń pè wọn láàfà kéṣe kékeré ni wọn mà so àmọ́ tó máa fà yín tó bá jẹ́ pé àwọn olùmẹ̀sìn Islam lẹ bá pè àwọn láàyè yín jọyìn pé kò lè ṣeéṣe àyàfi kọjá pé ẹ̀sán sọ̀dáàkì wáyé o ó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ báwo lẹ́ẹ̀ ti ṣe ṣàtúnṣe báyìí ìwọ nítorí pé àwọn obìnrin tẹ rí yẹn ìpele lórí ìpele ni wọn àwọn kan ga lọ́lá wọn ga nípò ju àwọn kan lọ torí sọdá kìtàn lè fún ìyàwó rẹ níjọ́ tó fẹ́ yún ìlọsàn fún nísìnyí Ọlọ́run bọ ọ láṣìírí. alákòóso bùkátà kẹ pé àwọn àfa kankan àmọ́ àwọn ẹlẹ́rìí méjì bá ti wà ń lé òtítọ́. aleykum salaam wa rahmatulah abdullah kí ló kọ́ yín mo lẹ́sìn pè.

alhamdulilayi ẹ tóbìnrin bá jẹ́ pé kábà ní serun oníṣẹ́ tí ń fi jẹun oníṣẹ́ tó yàn láàyò kò burú tó bá ti lè mójútó àwọn òfin Ọlọ́run tó di iṣẹ́ rẹ̀ yìí torí ìsìláàmù ti wá kò sí tí ọ̀sán pa rẹ̀ àti tí ìwà ọ̀bá mọ̀ nípa rẹ̀ ìsìláàmù sọ pé tóbìnrin bá jẹ́ pé iṣẹ́ abániṣerun ní ọ̀mà ṣe kọ́kọ́kọ́ rí dájú pé àwọn obìnrin ẹgbẹ́ òun ló ń bá ṣerun kì í ṣe pé àwọn ọkùnrin ọkùnrin ọ̀gbọ́dọ̀ á gbórí wá fún oníkẹ́ bóun ti ṣòkó bóun ti pàdé àdúrà pàpọ̀ ẹlẹ́dẹ̀ sí nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ obìnrin ẹgbẹ́ rẹ lọ́mọ bá ṣe lẹ́yìn ẹlẹ́kejì òun náà ni pé àwọn ẹni tó ń bá dirí yẹn wọ́n lè jẹ́ mùsùlùmí wọ́n lè má jẹ́ mùsùlùmí ṣùgbọ́n gbọ́dọ̀ kíyèsí pé ọ̀ máa bá wọn fi ọrùn kùnrin ìtàn pé ní attachment kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run bá wa nítorí pé tó bá ti ṣe bẹ́ẹ̀ ọ̀ bọ́ sípò pọ́lọ̀ ńlá náà rẹ̀ ọlọ́run tún lánàá ẹni tó gbórí kalẹ̀ tó nípa ọmọ abọ́n fi hàn kún un. irun dáàdì síyàn lórí irun orí rẹ̀ tí wàá padà wá di pé atúngẹ̀ agẹ̀ńfìlà bíi kẹ́yìn ràkúnmí àgbọ̀dọ̀ báyàn ṣe o. so eléyìí báyìí ìlànàbì sallallahu alaihi wasallam sọ fún wa pé ọ̀kan ní oríṣi àwọn ẹni tí ń ṣe wé eléyìí jẹ́ nínú àwọn oríṣi méjì àwọn èèyàn tó lọ́n fi hàn òun tí wọ́n jẹ ìyà bí àwọn ju ti gbogbo èèyàn lọ nínú àwọn obìnrin. tẹ́ bá ti mójútó àwọn eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin wá ń béèrè pé tí ó bá báwọn èèyàn ṣe rùn ṣé òun ní ọ̀sọ̀ yìí tí wọ́n sàn ni àbí yeke tí wọ́n bá sáà fún ọlọ́run fàgbà kà iṣẹ́ tiẹ̀ ti ń ṣe lélẹ́yìn kò sún tó burú mbẹ́ kò sì gbọ́dọ̀ bóbìnrin gẹ́rí káwọn bóbìnrin gẹ́rí tó rí lọ́ọ́ dàbí orí ọkùnrin Islam faramọ́ gbogbo orú àwọn eléyìí. wọ́n á ní kí n lè rẹ̀ wọ́n pè é. inú ìbéèrè tí ọ̀rọ̀ àmì obìnrin kan ẹnìkan béèrè láti Ògbómọ̀ṣọ́ ó ní ẹ̀ẹ́dẹ́kun obìnrin tí ó ṣiṣẹ́ tó sì lò ó lọ ọ̀nà owó lè gbà máa náwó rẹ̀ só lè fún tí ó bá mọ̀ pé láwọn òbí òun nídìí owó só ó lè sanwó o lè fún ó lè sẹ́ǹdì owó sí wọn láì jẹ́ sí pé ní ọkọ rẹ̀ mọ̀ sí. ẹ òfin ọlọ́run bá gbà pé obìnrin lè dówó ní ó sì tún gbà pé lè dówó náà eléyìí ló dọ́gba jù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ó bùkátà láti sọ fọ́kọ rẹ̀ ó bùkátà láti gba àṣẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó fẹ́ ń tọ́ba fún lówólówó ilé ìjọba Hello. Àlékún sọ́gbà kí ló kọ́ ní ìwòlẹ̀ tí ń pè wọ́n? Kí ni ìbéèrè yín? Kí ni ìbéèrè ìbéèrè bàbá àtàlà ìṣẹ̀lẹ̀ yìí? Ọmọ ẹbí wà oníbèèrè tún béèrè láti ìlú Ìsẹ́yìn ó ní kí ló lè sọ oúnjẹ àwọn alòlùkítàbù di haramu láti jẹ fún wa ọlọ́run bẹ ẹlẹ́dàá wa gbà pípé oúnjẹ àwọn ahlul kitab ní àwọn yahudi àti nasara ọlọ́run gbà pẹ́tọ́ ni ẹ lè jẹ́ oúnjẹ wọn tí wọ́n ń sọ yẹn wọ́n bí abdullahi ibn abbas radiyallahu anhuma kí ni ọlọ́run tí wọ́n bá pa ni kìí ṣe ráìsì wọn kìí ṣẹ̀wà wọn kìí sọkà kìí ṣẹ̀bà kìí ṣe yán nítorí pé gbogbo eléyìí gbogbo èèyàn náà ló lè ṣe fún èèyàn téèyàn jẹ ṣùgbọ́n tí bá ń sọ ọ́nbẹ yẹn ni ọ̀rọ̀ ẹran táwọn ahlul kitab tí wọ́n bá pa ẹran ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ pé ká jẹ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó dá wa lójú kí wọ́n dárúkọ ọlọ́run bá sí kó tó di kí wọ́n pa ẹni tó pa ẹran lórúkọ Allah tọ́jọ́ dá gbogbo wa á jẹ àmọ́ tó bá pa lórúkọ nǹkan míì bí kéèyàn pa lórúkọ anabi Musa alayhi tó ń pè ní Moses àní jẹ o ẹni tó bá sì pẹran lórúkọ anabi Isa alayhi tó ń pè ní Jesus àní jẹ o nítorí pé gbogbo àwọn eléyìí ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ ń dá làwọn kìí sàwọn lọ dára wọn wọn sì lè dá nǹkan kan ọlọ́run tọ́jọ́ dá gbogbo wa tẹ́nikẹ́ni bá dú ẹran lórúkọ rẹ̀ nínú àwọn ahlul kitab nínú àwọn ahlul kitab eléyìí tún jẹ́ àgbéga tọ́lọ́run tó fún wa yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé òun tiẹ̀ kìí tún ṣe ahlul kitab bí àwọn abọ́gibọ̀pẹ̀ bí àwọn eléégún bí àwọn olóró bí àwọn abọ́yadé bí àwọn ẹlẹ́yọ̀ táwọn eléyìí bá dú ẹran kọ́dà tí wọ́n bá sọ pé bísímìlà sọ àmọ́ àwọn ẹni tó jẹ́ bí àwọn ẹlẹ́sìn nàṣọ́rọ́ àwọn kírísítẹ́n àwọn ẹlẹ́sìn yahudi àwọn júù táwọn bá du ẹran tán dárúkọ allah àtọ́jọ́ dá gbogbo wa sí ọlọ́run kẹjẹ tọ àmọ́ tí wọ́n bá ti dárúkọ rẹ̀ sí àníjẹ o ẹ̀rí rẹ̀ ni pé tí mùsùlùmí gan alára bá du ẹran tí ò dárúkọ ọlọ́run sí àníjẹ ká tó wá pẹ́ lómi tí èsè mùsùlùmí eléyìí jẹ́ bó ṣe jẹ́ àwọn tó bá pọ́ dún ni wọ́n bá ń ṣe ọlọ́run ọ̀dọ̀ ẹlẹ́dàá wa lábẹ́ òfin bá a ti ṣe rí àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam a rí i pé ọlọ́run ọba gbà pé tí ẹni tí kìí ṣe mùsùlùmí tó bá ń sọdún wọn tó bá fún ọ lẹ́bùn kó gbà lópin ìgbà tó bá yẹ pé ìwọ àtàwọn ẹ̀ẹ́dẹ́jọ́ máa ń bunra yín lẹ́bùn tẹ́lẹ̀ náà ẹ̀bùn tí wọ́n sì bùn ọ kò takorú èyí tí máa bùn tẹ́lẹ̀ kò sì sẹ́ran tán pa nítorí ọdún nínú ẹ̀bùn tí wọ́n bùn nítorí pé ẹran sápá nítorí ọdún yẹn ti wọ abẹ́ wọn má uhilla bihi li ghayrillah ohun tí wọ́n fẹ́ ti ṣàgbéga nǹkan mí ìtọ́ra kò sí ọ̀wọ́ hello. maaleykum salaam náà kí ló ń kọ́ ìmọ̀lẹ̀ tó ń bèrè. kò yanu. ẹ dákun ẹgbọ́n sókè díẹ̀ kí ni ìbéèrè yín. àgbọ́. ẹ sọ̀rọ̀ dáadáa. láti kájọlà sàgámù Ògùn state oníbèrè sọ wípé ní ẹni tí kí ni ìdájọ́ ẹni tí ó fi sọ láti ilẹ̀ tó fi ń di àsìkò tí ó ti lọ tí wọ́n ń ka gbogbo ẹ̀ papọ̀ lálẹ́ tí ọlọ́run gbarú sọ láti ilẹ̀ tó máa ń sin. Ah, ẹni tí wọ́n bá ń ṣe sọ̀láàtì ráre ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣépè fún wa ó ní fawailul lil musallin alladhina hum an salatihim sahun wáìlù àyè burúkú kan nínú náà jahannam alimami ibn kathir rahimahullah wọ́n gba ọ̀rọ̀ wa lọ́dọ̀dọ̀ àwọn sàhábà àwọn tàbí'í àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní wáìlù yẹn àyè kan ni tó ṣe pé kò sí nǹkan tó bọ́ bẹ́ẹ̀ tí ò yọ yóò máa jẹ́ tàwọn tí ń ṣe sọ̀láàtì tí máa fi sọ̀láàtì wọn ráre ìfisọ̀ láti ráre oníkẹ́ máa kà pọ̀ ẹlòmíì tó bá ti ṣe àṣùbà gbogbo sọ láti yòókù kò ní ṣe bí wọn bá tó délé lálẹ́ yóò máa kà pọ̀ ọlọ́run bọ̀ ní gbaru sọ láti yàn o sọ láti tọ́lọ́run bá ń fẹ́ kó ṣe náà ní kó ṣe lásìkò rẹ̀ kọ́dà lábẹ́ òfin ọlọ́run ewu ńlá ń ṣẹlẹ̀ sí ọba yìí níwọ̀n tó ń fi sọ láti ráre báwọn òfin ọlọ́run fi yọ apẹ́ni tó bá lọ́sọ láti láàbẹ̀ onítàn ti ṣe kẹfẹ́ rí sọlọ́ọ̀ ó léwu púpọ̀ ó léwu púpọ̀ ó léwu púpọ̀ irú wọn sì lọ gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó wà láwùjọ wa fẹ́ pé àjàpọ̀ wọ́n tún máa dásà burúkú kan pé àkípọ̀ ọ̀run àkípọ̀ ọ̀run níjọ ọlọ́run lójú ìsọkúsọ ìrun náà kúkú kọ́ lọ́lọ́run ní kò ṣe sọ́láàtì sọ́láàtì lọ́lọ́run ní kò ṣe torí rẹ̀ àjàpọ̀ ọ̀run níjọ aláìfẹ́ kan ṣe lójú sọ́láàtì lọ́lọ́run ní kí wọ́n ṣe kìí ṣe ìrun kí ni bí àrùn ẹ ṣe sọ láti lásìkò rẹ̀ ẹ̀gbọ́n tó lọ sọ ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a dá sípò sí ìní sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ẹ mọ̀ pé ọ̀tọ̀ nígbà tá à ń ṣe sọ̀látò bọ̀họ̀ ọ̀tọ̀ nígbà tá à ń ṣe sọ̀látò làásù ọ̀tọ̀ lásìkò magre ọ̀tọ̀ lásìkò ìrìṣà gbogbo ẹni tó bá ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ tásìkò ọ̀kan nù sọ̀látì bá ti tó ẹ̀rí pé gbogbo ohun tí máa ń ṣe yọ pàṣẹ yọ lọ sìn lọ́wọ́ bó o bá ṣe náà tán yóò wá tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀ náà. ìdákùnrin lọ́ba ẹ̀lọ́ oníbèrè béèrè pé ní ẹ̀dákùn kí ni ọkọ tí ó mọ̀ yìí pé ìyàwó òun ó ṣe zìnà kí ni tọ́ ẹ̀kọ́ ṣe láti mú sun ìkọ́. yanni tí ìyàwó rẹ̀ bá ṣe zìnà tó bá yẹ kébi tẹ́tí lòfin ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n pé obìnrin báyẹn wọ́n á mú òfin ọlọ́run ọba ṣe lórí ẹ̀ òfin ọlọ́run ọba lórí ẹni tó sì ṣe zìnà tó ti dábìlẹ̀ kọ fún náà ni pé wọ́n pa pẹ̀lú sísọ lóko tí èkú tóra burú ni tó ṣe kí lọ fẹ́ kó tún tì ọ lọ síbi zìnà ìwọ́tọ̀ ọlọ́kọ. tó bá jẹ́ pé ibi táwọn gbé wọn ò lòfin ọlọ́run ọba níbẹ̀ eléyìí náà ò ní sọ dẹni tó free torí pé ẹ̀ṣẹ̀ ìtọ́sẹ̀yìn tí ò bá ti dìyà rẹ̀ láyé ọlọ́run ẹlẹ́dàá ó fi sábẹ́ àlùmọ̀ṣíà tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmá lábẹ́ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ tó bá wù Ọlọ́run láti foríjìn ó lè foríjìn tó bá wù láti fìyà jẹ yóò fìyà jẹ ìwọ tó wá jọkọ báwo ni kí ó ti ṣe jẹ ìwọ nísìnyí tó o bá ṣe nǹkan kan lórí ìzìnà tíyàwó rẹ ṣe eléyìí ọsọ di dayot anabi sallallahu alaihi wasallam ní dayot kò ní wà lìjẹnà tani dayot òun lẹni tó rí péyàwó ń ṣe ìzìnà tí ò rí nǹkan kan ṣe sí kọ ọmọ bàbá di dayot ọgbọ́dọ̀ wà nǹkan kan ṣe sí o lè lé lọ látàrí nǹkan tó ṣe yìí nítorí zina òun gangan ni sábàbí kọ́mọ olúpọ̀ ní wọ́ọ̀dù eléyìí wá kọjá wọ́ọ̀dù nínú àpò bí ìyàwó rẹ̀ lọ́kàn gbọ́mọ ọlọ́mọ wá fún ọtọ́ ni yóò pè wọ́n lóní pé èsì ṣe wọ́n lóní tó bá lé lọ tó bá wá hàn kíkóbìnrin yẹn ó kábàámà ó túbá ní túbá gidi tí gbogbo èèyàn bá wá dá sí pẹ̀lú àdéhùn tó gbópọn apóhùn tó ní padà sídìí rẹ̀ mọ́ tó o bá gbà padà à ń má burú tó bá sì lé lọ lálẹ́ tán kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ìsọkùn lọ ọ̀fà ẹ̀ló. ọ̀rẹ́ dọ́kítà kí ló kọ níbo lẹ́tí ń béèrè pápápá. kí ni ìbéèrè yín. ẹ̀jọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe obìnrin tí ń ṣe áìdọ̀ fún ápẹ́gbà tó wá parí rẹ̀ bí ó kò rí ẹ̀jẹ̀ mọ́ tí kò wà mọ́ṣá ó wá lọ wẹ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ìyẹn sí àwọn ọmọ ẹ̀yìn fún ápẹ́gbà yẹn wá ṣe sọ́lá ó wá di bí ọwọ́ alẹ́ sí ọ̀lẹ́ ó wá lọ sọ ó wá rí pé báyìí wọn ṣe bí ó tó lẹ́sọ̀ láti wẹ ìwẹ̀ yẹn padà ní àdéhùn wọn bá sọ láti ẹ̀ hmm, tó bá jẹ́ pé nǹkan tó rí látàrí pé pátá rẹ̀ dọ̀tí kì í ṣẹ̀jẹ̀ sọ á sọ pé kì í ṣe nǹkan oṣù lórí máa kọ́ táàbà kọ́ máa ṣe sọ láti rọ̀ lọ́pọ̀ bùkátà láti fún ọ. ìmọ̀ tó bá jẹ́jẹ̀ á jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ò tí ì tàn. ọ̀pọ̀ pàtàkì fún ẹrú ọlọ́run tí yóò ṣe alágbàtẹ̀wò ètò yìí ọlọ́run jọba àkọmọ́lẹ́kọ̀ọ́ láyé àti ní ọ̀nà àlùfíàmọ́ ọkọ̀ pàtàkì fún àwọn olùmọ́ra sọmọ́ràn ti dókítà ṣọ́ọ́dún mẹ́tẹ́bà rọ́jẹ́ fún ìlànà náà rà á ọlọ́nkọ́lá nǹkan ọba ṣe ìsìn wọn ọba dókì wọn kọ́ méje kí aburú sí nǹkan ní wọn láàánú ọlọ́run lágbára tí ó fi jẹ́ bẹ́ẹ̀ jẹ̀mọ́ dágbére fún ayé pé subhanaka illa ant astaghfiruka wa